الحمد لله رب العالمين الحمد لله الذي أثبتنا على هدايته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد يا معشر المسلمين اتقوا الله سبحانه وتعالى حيثما كنتم يا أيها المسلمون نحن في استقبال شهر كريم مبارك شهر الصيام والكيام شهر تلاوة القرآن شهر مضاعفة الحسنات وتكفير السيئات شان المسارعة إلى أنواع الطاعات والمنافسة في الخيرات شهر جعل الله صيامه فريضة وقيام ليلة تطوعا يقول فيه النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار سلسلة الشياطين ويقول عليه الصلاة والسلام إذا دخل رمضان فتحت أبواب الرحمة في رواية فتحت أبواب السماء وهذا يشير بالخير وأن الله جل وعلا يجود على عباده بأنواع الخيرات ويهديهم بألوان الطاعات التي تسعد إلى السماء مع هذه الأبواب المفتحة ويوافقهم لأسباب دخول الجنة والنجاة من النار ويقول صلى الله عليه وسلم لأصحابه إنه قد أتاكم شهر رمضان شهر يجود الله به على عباده وينزل الرحمة ويحط الخطايا ويستجيب الدعاء فأروا الله من أنفسكم خيرا فإن السقي من حرم فيه الرحمة فإن الشقي من حرم الله فيه رحمة الله وما نفعه الله به من أنفسكم خيرا لحصل على التقرب إليه الطاعات والمسارعة إلى أنواع الأعمال الصالحات من الصلاة والصدقات والإكثار من تلاوة القرآن الكريم في الليل والنهار والإكثار من التسبيح والتحليل والتحميد والتسبيح والاستغفار والقول لا حول ولا قوة إلا بالله والإكثار من الصدقة والإحسان والدعوة إلى الله وتعظيم العلم وتوجيه الناس إلى الخير ومن ذلك الأمر بالمعروف والنهي عن المنكر بالأسلوب الحسن والكلام الطيب والرفقة والله المستعان adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú ọpẹ́ ni fún ọlọ́run ọba tó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà rẹ̀ tó ti jẹ́ fádà máa dáhùn mọ̀ lójoojúmọ́ èyí tá a fi mọ̀ ọ́ tá a ti ń sin lọ́hùn tọ́lọ́run ọba òní wa kó bẹ́ẹ̀ àìmọye òjò tó ti rọ̀ sílẹ̀ sí famú àìmọye àwọn tó mọ̀nà lánàá tí wọ́n mọ̀nà mọ́ lónìí àdúpọ́pọ́lọ́ tọ́lọ̀bọ́ bá lè fi ọlá ń sàlẹ̀ fún tiwa ní ìtọ́sọ́nà lójoojúmọ́ èyí tà mọ̀ lánàá tàpọ̀ lónìí èyí tà túnmọ̀ lónìí ọlọ́mọ kó tún fi yé wa sí lọ́la àsọ́nà ọlọ́ọ̀bá nínú ìjọ òṣòrògún fún anẹ́bíwa Muhammad sọ́ọ́dà rẹ̀ sẹ́lá ẹwùsìn ọlọ́ọ̀bá ní pé òjíṣẹ́ ọlọ́ọ̀bá sí ní ìkẹ́ àti ìrẹ̀kẹ́ ọlọ́ọ̀bá anẹ́bí ọlọ́ọ̀bá arábẹ́ àwọn sàábẹ́ rẹ̀ tí gbogbo àwọn tọ́bá kọrí pẹ̀ tí àwọn tá a jẹ́ mùsùlùmí páyà ọlọ́run bá máa tọwọ́ wà gbogbo bí yóò sábà wà ẹjẹ́ máa tẹ̀lé ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo tá a jẹ́ mùsùlùmí oṣù rọmọdán ọwọlédé gbangbangan nínú ọjọ́ kọkàndínlógún nínú oṣù ṣàbá tó ṣe dédé ọjọ́ kejì nínú oṣù kẹrin ti ìgbóríà ọjọ́ kọkàndínlógún yìí lẹ́yìn júmọ̀ èyí júmọ́ sì tí ń bọ̀ lẹ́ẹ̀lógún pẹ̀lú àmì ọlọ́run jímọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún inú rọ̀mọ̀dán ni a máa jẹ́ àwátá jẹ́ òsàn ọlọ́run bí rọ̀mọ̀dán ti wá ń kẹlẹ̀ fún yìí ẹjá lọ́mọ̀ òkírun tàrọ́wì ibẹ̀ kò kí fẹ́rí tẹ́yìn owó pé bóyá tọdún tí ń bọ̀ yìí ní ọjà ti mọ́ tọ́lọ̀n bá jẹ́ oníbàwà láyé tọ́lọ̀n tí ó níbàwà láyé pẹ̀lú àlàáfíà kíyàn ó pinnu láti jẹ́ pé gbogbo iṣẹ́ olóore tí ń bẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀ nìyẹn fẹ́ gba excellence ìyẹn fẹ́ jẹ́ nìkan tí pé yóò gbìyànjú ìpàtẹ̀ ìwà lọ torí pàyíbà máa bóyá sì kagbá náà nì àwọn kan bẹ lájọ tètè sí òun ṣùgbọ́n tó ń pé ọlọ́run bá máa wọn lórílẹ̀ náà ní ń bọ̀ yìí ọlọ́lọ́mọ tí ó ti bá lórílẹ̀ ayé ṣùgbọ́n àmà àgbẹ̀rẹ̀kọ́jọ́ ọkọ́jà rẹ̀ kójú ká wà nínú wọn kójú aláyé kójú aláyé kójú pẹ̀lú ara ẹjẹ́ pinnu láti jẹ́ pé pápá alùkùránì jẹ́ pọ́pọ̀ dáadáa ẹjẹ́ pinnu àwọn tí olóore agbọ́dọ̀ ṣe ń bẹ̀ sáà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yí pé wọ́n máa ń ṣe nǹkan ayé wọn máa múra lẹ́dẹ̀ àwọn oníbọ́ọ̀dù wọ́n practice practice practice practice tó tó wọ́n ṣe kódà sí ẹ̀ máwọn eléré ìtàgé àwọn ní oṣe wọ́n practice practice fún tó gbé jáde àti gbogbo àwọn nǹkan ẹ̀rí tó ṣe àwàdà ilé ayé lásán ni kódà tó tún lè ní ẹsẹ̀ pàǹkọ̀ nínú ṣùgbọ́n ìtọ́jọmọ́ ìtọ́jọsọ́dọ̀ ọlọ́run bóòlù ọba ti dáa tó támúra lẹ́dẹ̀ẹ́ kó tó di pé yóò dé wá bá wa ká pèsè lẹ́dẹ̀ẹ́ kó tó di kọjọ́ ní òde ọjọ́ yìí tá pè ní oṣù Ramadan àwọn ọjọ́ tó yẹ pé màádúdà ni àwọn ọjọ́ tó níye ni tí ọba jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n kò bó ti wá nílẹ̀ yìí náà lóyẹ káàkiri wò pé ha pẹ̀lú òkú ọlọ́run òkú àwọn ọjọ́ yìí ó pinnu láti jẹ́ pé kéèyàn ó ṣe àwọn dáadáa àwọn dáadáa àwọn dáadáa àti ìkágbìyànjú ń bẹ̀ a sàlàyé fún wa àwọn tó jẹ́ àwọn sọ́ọ́lẹ̀ wọn a máa jẹ́ nìkan tó yẹ pé wọn a máa múra léde púpọ̀ àti sàlàyé fún sẹ́yìn nípa Malik tí rọmọdán bá ṣe ń bọ̀ gbogbo ohun tó jẹmọ́ wà ní pátá lọ́dọ̀ máa mọ̀ lè kí ọpa ni ó tilẹ̀ fún ẹ̀dẹ́ ni yọ wà láti jẹ́ pé ọfẹ́ farabalẹ̀ láti pàdé rọmọdán gbogbo ní rọmọdán pátá kìí sí gbogbo ohun tá ní sáfẹ́ tẹ̀sí ẹ̀sìn gẹ́gẹ́ bí òyìn tí wọ́n gba látọ̀dọ̀ rẹ̀ pé òun náà fẹ́ jẹ́ nìkan tó ń fẹ́ jọ́sìn fọlọ́wọ́n ọba káwọn èèyàn náà lọ jọ́sìn fọlọ́wọ́n wọn lọ ka kùrán dáadáa wọn lọ yan àwọn nẹ́fìlà dáadáa wọn ni wọn máa rí kí a bẹ́ẹ̀ ṣùgbọ́n wò lè bẹ́rẹ̀ tí tí máa mọ́ lè fi mú lórí ìlànà yìí lábá ti bẹ́ẹ̀ inú oṣù yìí iná ẹ̀rẹ́ jẹ́ kí àwọn èèyàn lọ́lọ́run sábà máa ń ṣàánú wọn ẹlòmí tí ọ̀fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ọba ọwọ́ létí ọba sáré tó kọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́nù ọ̀bọ̀dọ́ tí lókùn tí ó

àtúgbọ́dọ̀ tó wá sí pé ẹlẹ́gbẹ̀ẹ́ fún wọn kó lè bá àwọn ọlọ́run níbẹ̀ ẹ̀kọ́ tán bẹ́ẹ̀ ṣe sọjọ́ méjì wọ́n tẹ̀lé wọ́n ti gbogbo yòókù mọ́ rárá déjìta ọ̀nà ẹ̀ṣẹ́ bá láwùjọ wa àwọn ta jẹ́ òsìn ọlọ́run ó sì wá ń bọ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú àwọn ohun tí ń kó bọ̀ tó ní rẹ̀ nínú àwọn ìtẹ̀láṣẹ ọlọ́run ń ni wọ́n bá ní àlàáfíà pàdé ẹ̀ láti ṣèjọ́ ìfọ́lọ́run

èyẹ mẹ́wàá lágbára rẹ̀ kájú ogún ẹ̀ lágbára rẹ̀ kájú pé kí wọ́n máa wá sínú lọ́dọ̀ rẹ̀ bákan náà kan bá ti sínú tán owó tí wọ́n fi jẹ tààrí ọ̀pọ̀ tó fún wọn sí kí ní fi ń da tó nínú kẹta lè pèsè kalẹ̀ fúwájú fún rọmọdán bákan náà ni kẹ́ni ọba bàlágà tó nílá àkáyì tó sì jẹ́ mùsùlùmí tí ó sì rìn àjò tí ó sì sàárẹ̀ gbogbo ẹni tẹ́ ìròyìn bá ti kó sínú iná làárọ̀ Ramadan jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn fún ṣùgbọ́n kì yá mẹ́ lẹ́yìnlá káṣẹ́mù tàràwẹ̀ ọlọ́run bá ṣe ní tàkọ́ wùhánì ó ṣe ní nẹ́fìlà ó ṣe pé àkádà nẹ́fìlà tí wọ́n kapa mọ́ ni kìí sọ̀rọ̀ ẹ̀yẹn gbogbo gbẹgbẹ́ tán pé sèyàn bá ṣe àbọ́lẹ́sẹ̀ lọ́rùn rárá ṣùgbọ́n kó ṣe é ó mà lóore púpọ̀ yóò sì jẹ́ kí rọmọdọ́nù rẹ̀ ó jókòó dáadáa ó ti tó àti òdì yẹn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam oní ìdáadáa kọ́ra rọmọdọ́nù tó ti àti àbúwá bùrù jẹ́nà oní tí rọmọdọ́nù bá dé wọ́n sì ní gbogbo ilẹ̀kùn àlùjẹ́nà kalẹ̀ nínú ẹgbà wa mi oní Ramadan, kọ́ra rọmọdọ́nù tó ti àti àbúwá bùrù rahma tí rọmọdọ́nù bá dé wọ́n sì gbogbo ilẹ̀kùn àánú nínú ẹgbà wa mi ó ní pé ìjẹ̀jẹ̀ Ramadan ó ti ṣàṣẹ̀bọ̀ wọn fún sámà tí Ramadan bá dé wọ́n sínẹ́kùn gbogbo sámà kalẹ̀ àwọn míì lérò pé bóyá àbánibí ń sin àwọn ọ̀rọ̀ yìí sọ ni kò sí sọ àwọn olùmọ́ ní pé mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ló máa ń ní Ramadan ilẹ̀kùn méjì ẹjọ́ alùjẹ́nà wọ́n sin kalẹ̀ fún gbogbo àwọn tẹ́ pé ọlọ́run fẹ́ jẹ́ kí àwọn èèyàn sàmọ́ ọbẹ̀ wọ́n sàjọ pé iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi wà alùjẹ́nà ilẹ̀kùn ẹ̀ ló sílẹ̀ yìí àti ti ṣe olóore ọjà ọrùn bẹ́ẹ̀ náà wà ní àbúwábù rahma ilẹ̀kùn àánú nínú àwọn ilẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀jọ ilẹ̀kùn kemgbe wọ́n pè ní àbúwábù rahma àwọn ilẹ̀kùn yìí ó ní pele ìpele ìpele ìpele àwọn olùmọ̀ rahma gbogbo ọ̀nà tí yẹn yẹn iná ọlọ́run bó sì ilé ilẹ̀ fún ìlẹ́nu rọmọdọ́n gbogbo ohun tá yìí kà fún tí ọba ṣe rọmọdọ́n èyí ó sì fi máa dákàkún rẹ̀ lásìkò rọmọdọ́n àwọn yẹn níbù káàtà tí wọ́n kó mi sàlùwàlá lọ́sìn àwẹ̀ yóò rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn pé nínú ọ̀rọ̀ márùn-ún wọ́n ní ọ̀rọ̀ mẹ́wàá kọ́dà wọ́n tún lè nábára ọjà ní ìtẹ́jọ wọ́n wá rọ gbogbo ẹ̀ ìbí wọ́n ní ó ti ẹsẹ̀ àbúwá fún sáma àwọn ẹlẹ́kùn sáma ó sílẹ̀kùn ẹlẹ́ táwọn èèyàn bá ti jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ olóore báyìí pàápàá àwọn ẹlẹ́ta ti kó pàápàá ilẹ̀kùn ti sílẹ̀ ọ̀rẹ́dì kété kí wọ́n tẹ̀ máa sọ fáwọn là ń bọ̀ ìsílẹ̀kùn fún wa wọ́n ti kó dọ́dọ̀ ọlọ́run èyí ń sàtìsẹ́ Ramadan wọ́n ti kó lọ èyí ń sàtìsẹ́ ṣiṣẹ́ olóore Ramadan kó tó parí ẹ̀ wọ́n ní pínlẹ̀ faradẹ́ anẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ilẹ̀ ìjẹ́ Ramadan títí àti àbọ̀ ọkùn sọ́mà tí Ramadan bá dé gbogbo ilẹ̀kùn sọ́mà ni wọ́n sì kalẹ̀ rẹ̀ ṣùgbọ́n ó ń ṣe ọlọ́wọ́n ọba ó ní pé wọ ó lọ fọ́ àbọ̀ ọ̀rìn náà wọ́n tilẹ̀kùn gbogbo ilẹ̀kùn náà ni wọ́n ti wọlé wọ́n ti pátá wọ́n ti gbogbo ilẹ̀kùn náà yẹn pé gbogbo ohun tí ó jẹ́ sí èèyàn wọ náà wọ́n fẹ́ rẹ̀ difficult láti ṣe olórí gbóyẹ̀ nìkan ní ọ́sẹ́kùn láti lè lọ sí ọlọ́tí tí mú tí àti mú tí ò ní fẹ́ járọ̀ fún mọ́ gbogbo ṣẹ̀fọ́n tí tí tí bùtì láti jẹ́ kọ́lọ̀ mú tí ṣùgbọ́n tí ti lọ́sí ṣẹ́yá pé wọ́n ti tẹ wọ́n mọ́lẹ̀ àti jẹ́ ọlọ́ mú tí tí ó fi wá jẹ pé inú mẹ́lọ́ rẹ̀ ọjà sí ọ̀rọ̀ mẹ́gbẹ́ ní àwọn tí ó máa ṣe gan àwọn tó ikú wọ́n ti gbókùn wọ́n ti gbókùn wọ́n ti gbókùn nínú pé ẹni ikú ni wọ́n ni wọ́n jẹ́ àwọn olùmọ́jẹ́ yé wa nípa pé iṣẹ́ olóore nínú Ramadan iṣẹ́ kẹntẹ́ pé ẹka máa tàbáǹtì tẹ́rẹ ó gbogbo ohun yóò tí yẹn bá ní ní tí yóò tó pàdé ẹ̀ tó wípé àwọn olùmọ̀ àwọn sọ́lápù wa wọn máa sọ fúnra wọn àrẹ́ra wọn létí pé ẹmúra sí ẹmúra sí àwọn òwérè ah, láti gbẹ̀yìn ẹjẹ́ ajáramọ̀ ẹjẹ́ ajáramọ̀ àmọ̀gbólé ní ọjẹ́ wà tí ma ń jẹ́ kí wọ́n múra lọ́pọ̀lọpọ̀ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ sì ni àwọn kan ní ọjẹ́ pé ìgbẹ̀yìn tí wọ́n náà nù wọn ò ní sì ní ìmá ọmọdán ti sí ọgọ́rọ̀ àwọn tájọ tẹ́ táwọn ẹbá bẹ́ẹ̀ sí fojú wò wọ́n lọ́sùn fojú wò wọ́n lójú tí bẹ́ẹ̀ sì ni ọ̀kẹ́lẹ̀ yóò ṣe sí ìyànjú ní ṣe ní ìmọ́lódodo àwọn ti lọ́gbọ́lọ́ tó ṣe tó pẹ̀lẹ́ yọ̀ dé bá wọn láyé máa àwọn náà sára lórí láyé lónìí àwọn olóọ̀kan àti ìmẹ̀lì tí ó bá ọlọ́dàkùn tí ó bá wa lọ́rọ̀ tí ó dé bá pẹ̀lú aláàfẹ́ ara ọ tí ó dé bá wa pẹ̀lú dùnú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni máa ń sọ fún àwọn sàbí báyìí pé nínú ẹ̀wọ́ kọ́dẹ̀ àṣà fún ìṣàhùn Ramadan wọ́n ń sọ Ramadan bá ti ń títí bọ̀ àwọn àbáyín báyé ó sùn Ramadan ṣáàkùrán ìjẹ́wìlò lọ́wọ́ bí yàdá ìrà ẹ̀dẹ́ oṣù kẹni tó pé ọlọ́run ọba máa ń jẹ́ kí ọrẹ rẹ̀ ọrọ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ ọ̀yẹ́ ń zèrò rahma a ya ni àwọn lọ wọ́n báyẹ̀ ويستجيب الدعاء oṣù Ramadan wọn a ti fi máa yára yára gbàdúrà gẹ́gẹ́ pé nínú kẹta gbọ́dọ̀ múra lẹ̀ tí ó ọ̀bẹ̀ lọ́wọ́ fáwọn kẹtí títí títí títí ọlọ́wọ́ ọba máa gbà ó jọ nínú Ramadan ọlọ́wọ́ ọba lè fẹ́lá ọba tí máa ń gbàdúrà yọ gbà bẹ́ẹ̀ nípa ẹ ṣe oore fọ́lọ́wọ́ ọba nínú àwọn ohun tó oore fẹ́mi ara yín

ká máa ṣe la ilaha illallah ká máa dúpẹ́ fọ́lọ́run ọba ká máa kókọ́ ọlọ́run ọba tóbi ká máa fọ́ ọkọ̀ ìjì lọ́dọ̀ ọlọ́run ká máa sọ gbólóhùn la hawla wala quwwata illa billah ká pọ̀ lẹ́sí ẹbí ó máa ṣe olóore ká pọ̀ lẹ́sí ó máa pe àwọn èèyàn sí nẹ́sìn ọlọ́run ká pọ̀ lẹ́sí ó máa kọ́ àwọn èèyàn ní mímọ́ pàápàá jùlọ ká pọ̀ lẹ́sí ó máa pa àwọn èèyàn sákèsí sí olóore sí olóore Ramadan pàápàá jùlọ ká máa pàṣẹ dáadáa ká sì máa pè ìwà ìdàjẹ́ fún yàn pẹ̀lú ọ̀nà tó rẹwà pẹ̀lú ọ̀rọ̀ tó tútù pẹ̀lú ọ̀rọ̀ tó ikọ́ jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú kẹta ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti síwájú bẹ̀rẹ̀ ni ó ní pé fàyín lè ṣàtìyà mọ̀nà ó lè máa fi ṣe rahmatullah torí pé ni tó jó lórí ikú èèyàn jùlọ òun náà rẹ̀ ń tẹ́ pé àánú ọlọ́run bá ní oṣù Ramadan wọ́n tilẹ̀ fún ọ̀fún wọn ṣe léwọ̀ fún òní ọjọ́ kókùn ń bẹ̀ olórí ikú pátápátá ni nínú àwọn àṣọ́ọ́lẹ̀ táwọn olùmọ́wá sọ fún wa tó kásọ̀ pàdé rọ̀bọ̀dọ́ òun náà ní pé fásúrúbà sọ́dọ̀ ọlọ́run nínú àwọn àṣìṣe wa nípa ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ní sáwọn àṣìṣe ẹlòmí yọ tí mo dì sí ìjọ ọ̀pọ̀ sílẹ̀ ó lè rò pé èèyàn kúrò ọmọ pípé sí èsì torí èèyàn òun fi ń dò tẹ̀mí ayé ọlọ́run bọ́ bá léṣe ọlá ti pé kò síbi téèyàn bọ́ sí tí ò ríyàn tó bá mutí tí ó bá kò bí ọjọ́ má mutí mọ̀ tó bá ń sàgbèrè tó bá kó bí àgbèrè wọ́n má sàgbèrè mọ́ tó bá ń jalè ọ̀rẹ́ tó bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nípa àkókò má jalè mọ́ ọlọ́ bá jẹ́ lábò sí ẹ̀dá tó bá sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tó tó di pé rọmọdún yọ wá dé báyìí ọ̀rẹ́ yẹn ni wọ́n fẹ́ jẹ́ ká tó bá kó níbi àwọn ẹ̀ṣẹ̀ kì í ṣe pé àwa náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tó ṣe mí ní ọ̀fẹ́ jẹ́ fáwọn ọba mi ń bẹ̀rẹ̀ tó bá sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́run bó lè gbà tó tó bá wa bákan náà nínú àwọn àsọ́ọ́lẹ̀ táwọn olùmọ́ ní ká múra sí òun náà ní pé kájẹ́ nìkan ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pàápàá jùlọ ń gbà tí wọ́n mọ̀lọ́run bá dé bá aláyé ó dé bá aláyè ó dé bá àkọ̀dá àlàáfíà ara pápọ̀ ẹni tí ó máa dúpẹ́ tó jẹ́ pọ̀kan náà sọ́lá sọ pé ọjídù ní ibi ṣúkòrì ńlá ẹjẹ́ nìkan tó yẹ pé ẹ sẹ́ta ìmá dúpẹ́ fọ́lọ́run ọba lórí fọ́lọ́run ọba ti ìjẹ̀rà fún yín dúpẹ́ fún iná ẹ̀ ní oúnjẹ kọ́ máa rọ́pò ìdẹ̀ra tọ́lá ọkọ̀ ti fún yẹ̀ o bákan náà nínú kẹta àwọn olùmọ̀ tí wọ́n ní pé ó ń tọ́jà sọ́ọ́lẹ̀ tí wọ́n máa ń sọ fún wa ṣe pélé ìjọba ìjọba máa ṣàlàyé òun náà ní tàmádùn máa ká mọ́ rọ́mọ́dọ̀ àwọn ọ̀dájọ́ àwọn ọ̀dájọ́ àwọn ọ̀dájọ́ tó wò mọ́ rọ́mọ́dọ̀ wọn máa sàṣọ́ọ́lẹ̀ rẹ̀ fún wa tí rọ́mọ́dọ̀ bá tún bọ̀ báyìí a máa ṣàlàyé ilé iṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ bákan náà àlẹ́ àzùmọ̀ wà ní àti ìmúlọ́kà pé ìjọsìn sí tẹ́ndẹ̀ ọ̀fẹ́ pé àwọn olùmọ́ ní pé olórí ugbó ẹ̀dá ní ọmọdé wọn máa pọ̀ nìbà ní jẹ́ ó jẹ bá pé ha ìṣùkúrúkú ìlú tó ń bọ̀ wáyé wọ́n máa sí nǹkan báyìí ìgbówẹ́ sí ó máa wá para ní báyìí wọ́n láwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń rí bẹ́ẹ̀ wọn ò ní lè sọ bẹ́ẹ̀ àwọn máa ba ní jẹ́ ni ẹgbẹ́ bó jẹ́ pé ẹni ọba wọ́n máa pa ah, ní jẹ́nu ọkẹ̀ ní pé á ní ìdàgbogbo tó ṣe dégbò tó ṣe lọ́jàrí ṣùgbọ́n ẹgbẹ́ wà lọ́fẹ́ pọ̀ ń bẹ̀ láti ìwúnà láti dámú Àmì lọ́jẹ́ ẹni bá fà àkọọ́lẹ̀ àlùjẹ́nẹ̀ fún gbogbo tí àlùjẹ́nẹ̀ ni wọ́n máa lórí ẹ̀mí ẹni bá fà àkọọ́lẹ̀ fún gbogbo tí àlùjẹ́nẹ̀ yọ́ máa wó lórí àṣìṣe tọ́bọ́ bá rẹ̀ nínú pòlíṣẹ́ báyìí ọ̀yàtẹ̀ tí ọmọdán ah, ní ń bọ̀ yìí ọmọdán ẹni ó ti kú tó bá rú bàlújẹ́ báyìí lọ bọ́lọ́hùn tí ẹ̀dùn léwu púpọ̀ jù bákan náà àwọn olùmọ̀jẹ́ ayé wa wọ́n ní ajá ká máa fi yẹ̀wò yẹn pé nínú àánú ọlọ́run tọ́lọ́run ọba ṣe fún àlè ó mọ̀ yìí ó kú ọlọ́run kó ṣe gbogbo oṣù mọ́kọ́ kànlá ó ṣe é ní àwẹ̀ fún wa pé ó tún kan náà láàmà fi bájẹ́ nìkan láàmà fi sinmi ṣùgbọ́n wá sí nídàkejì oṣù kan péré lónìí a máa fi gbà rẹ̀ ó yóò pè ní àyè àwọn ọjọ́ ni àwọn ọjọ́ tó níye iná ẹ̀ ní wọ́n àṣàlàyé fún ọba jẹ́jẹ́ ti náà yóò sì yẹta àti kò lè sì kéé sáyọ méjèèjì ní láyé lájọ sí ọmọ ọmọ sàádà rẹ̀ tó ti jẹ́ àwọ̀ yìí dé tó fi yìí kò sì ní ilé kò ní dí kò ní twenty tàbí ẹ̀dá bá gbá àwẹ̀ sáwẹ̀ ọlọ́run sáwẹ̀ a bóò láti rọra ẹ̀mí ara wa tá máa gbọ́ wà sí pàpàájúlọ àwọn àkútọ́ já nínú oṣù Ramadan máa wá wà bá já máa lọ gbọ́ èyí tán máa lórí rédíò lórí ẹ̀ máa gbọ́ ẹnu iṣẹ́ wa láwà ní máa gbọ́ tí wà wákàtí kan tẹ́ fẹ́ wáwọ́ pín kí ni ń tẹ́lì níwà ń sọ látàárọ̀ náà báyìí ní àwọ́ àti wá lárálà wọ́tọ̀ bá lálà báyìí báyìí wọn a máa sọ́nù rọ̀mọ̀dán náà ṣùgbọ́n tọ́nà bá nípa àwọn wá àṣìṣe pé yóò tún lé ayé ẹ̀ṣẹ́ yóò tún ọkàn rẹ yóò tún tún tò yóò jẹ́ kọ ọmọ ọlọ́run ọba yóò sun ọmọ ọlọ́run àwọn àti bẹ́ẹ̀ nínú àwọn àsọtẹ́lẹ̀ táwọn

bẹ́ẹ̀ náà wà àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sàfihì àwọn àkíkà alùkùnrán sọ́dọ̀ wọn gan-an nípa kíkà kòhán wọ́n mójútó gan-an wọ́n látàkùn wọ́n bàbára rẹ̀ wọ́n sàdédé ṣe bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ jẹ́ ọjẹ́ náà ni pé ìwọ tó ń gbáwẹ̀ látàárọ̀ ó wá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ tó sọ látàárọ̀ tó sọ ọ̀rọ̀ ọlọ́run ọba ló kún bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ló jẹ́ 90 kìíní 30 ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó rẹ̀ ọba ti dáa tó

excellent tí ó kò tẹ̀lé sí lọ́ka koran tí ń ka koran ní gbogbo ọgbà lóòrẹ̀ fọ́ọ̀rẹ̀ títà ń tà ó jẹ́ tí wọ́n ti gbé àwọn application kan jáde fún wa nípa pé tó fẹ́ ka lùpán nínú Ramadan ọ̀nà tó lè máa gbà ká bí pé láàrin ọjọ́ mẹ́fà ó sì máa parí àlùpán mi ní ìdá ìka ààrà lọ́nà tó bá rọrùn tó bá ti kírun kọ̀ọ̀kan tán ipò nǹkan 2020 page ọba tí ń ṣe nǹkan ọ̀kan bá ipò nǹkan 2020 page ọ̀kan tó bá àpẹgbẹ́jú pápá 20 òkè tó rìsàn ká ọkà sì tẹ́ ka 20 òkè mọ́tòrì gbàgbà 20 bàbá lè sọ̀rọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ ọmọ àkàtẹ́ ìjọ bẹ́ẹ̀lì ojúmọ́ tọ́kọ̀ bàbá lè ṣe bẹ̀rẹ̀ tó bá lè ṣe pé lẹ́yìn ọ̀hún ó fọ́jẹ́ pé kí ìrùkẹ́ ó tó dé síta orúkọ ọ̀ka 20 pages ní ọmọ àkàtẹ́ pages ojúmọ́ yóò máa jẹ́ pé ọjọ́ mẹ́fà ó fi parí Quran kan ọjọ́ mẹ́fà ní ó fi parí Quran kan ọjọ́ mẹ́fà ní ó fi parí Quran kan ìwọ náà tẹ̀lé parí Quran márùn-ún nínú ọ̀mọ̀tọ́ọ̀rọ̀ ìwọ́n tí fi ọ̀bá tó bẹ́ẹ̀ oṣù mo wásàlẹ̀ díẹ̀ oṣù tí ó ṣe ní ṣùgbọ́n kápájà ìṣe ká gbìyànjú púpọ̀ eléyìí ni ó fi máa wá jẹ́ ìṣe àǹfààní jẹ́ fún wa nípa pé ká máa wá ara wọn sí pé ha èmi ò mọ Kùránì ká ó yẹ kó ti parẹ́ náà wà tàjọ ń súnà pé mi ò mọ Kùránì ká ọ̀tọ̀ ni pé ká tẹ̀sọ́ pé tó kùn tí mọ̀ ọ́ kà dáadáa tí mọ̀ ọ́ kà fi tẹ̀jú ọjọ́ tẹ̀sí lè jẹ́ pé wọ́n máa lọ pé kí lọ ń ká wàhálì lé lẹ́yìn ká yàtọ̀ lé bí pé pẹ́ǹpẹ́ ń lásán nínú kẹta gbọ́dọ̀ bójútó ni ta gbọ́dọ̀ bójútó nínú àwọn àsọ́rẹ̀ táwọn olùmọ́ máa ń sọ fún òun náà tààrà wé ìmọ̀ àkísimi tá a máa ń kí yẹn gbogbo ọdọọdún là máa ń sọ ìmọ̀ àkísimi ni àkísimi kìí ṣe àwọn ìrun tó ṣe pé àmì hẹ́lẹ́hẹ́lẹ́ ìtọ́pọ̀lọpọ̀ tá a dé bá láwùjọ wa òṣìṣàdédé lérí bẹ́ẹ̀ àwọn bàbá wa kọ́lọ̀ kọ́ bá sàánà ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ bá sàkójì fún wọn wọ́n ṣe púpọ̀ nínú ìsìláàmù yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́ẹ̀dẹ́ kò yé wa kò sí máàmù tí ó kírun fún wọn ní gbogbo àwọn àyè àwọn àyè àwọn àyè ọmọ kéwú níwọ̀n bá sáfà bá ọra kan kéwú náà ni ló jẹ́ pé ọmọ kéwú kan àyè bí mẹ́fà ni ó ti kírun ásámú fún wọn lọ́fà tó fi di pétò ẹ̀mà kakúlọ̀ ọ̀láwọ̀ ẹ̀mà kàkẹ́ ní tó jẹ́ fún ọba táwọn náà mọ́nu kakúlọ̀ ọ̀láwọ̀ ìtọ́bá pọ̀jù ní wọ̀ tí wọ́n ti kí fún wọn sẹ́ndì yìí tún lọ́gbọ̀ mí tún lọ kí fún wọn tí ń rí sí ẹ̀ máa mú fẹ́ dé ṣùgbọ́n lónìí alhamdulillahi rabbil alamin àwọn tó mọ̀ pé ó ti pọ̀ wọ́n ti pọ̀ pẹ̀lú ká tún máa fi hàn sáàmù kúrú wà láwùn má pẹ̀lú ká tún máa fi hàn sáàmù ní láti kò rẹ̀ sì má ṣùgbọ́n síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn máa sọ pé báwọn bàbá wa ṣe fi inú tọ́lọ́ bá fi gbà lọ́wọ́ wọn ẹ̀ sì ní gbọ́ pé báwọn bàbá wa ṣe gbélé ilé ìfìdí lánàá tí wọ́n fi rí gbé káwọn ní ọmọ gbé bẹ́ẹ̀ wọ́n fà lọ́wọ́ ní olé wọn o ṣùgbọ́n ti bí ìjọsìn wọ́n máa gbé wá báyìí wọn ò ní mọ̀ pé kí ló fà táwọn fi ṣeré yìí lásìkò táwọn fi rẹ̀ kí ló dé táwọn fi lè ṣe lásìkò tó yẹ pé àsìkò tiwa táwa wà yìí ẹ̀bá kéèsì lásìkò táwa wà yìí ọlọ́run bá ní ọrọ̀ òun pé pé ọlọ́run bá ti gbé dàkejì wá fún wa yàtọ̀ sí ohun tí ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa àwọn bàbá wa wọ́n mọ̀ nǹkan ẹ̀kọ́ wọ́n mọ̀ nǹkan ẹ̀kà ó jẹ́ pé pọ́lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń ṣùgbọ́n ṣùgbọ́n wà lónìí ẹmọ nǹkan ẹ̀kà àti kọ̀ọ̀kẹ́

kọ́lọ̀ǹgbọ́ sànù wa bákan náà nínú nǹkan tí wọ́n máa ń ṣe wá ní àsọ́ọ́lẹ̀ fún wa tí Ramadan bá ń bọ̀ wáyé aska kájẹ́lì a máa ṣàfọ̀mọ́ tá a máa rin fi ọlọ́run tá a máa dúpẹ́ fọlọ́run a máa a máa ṣe ìrètí fọlọ́run ọba ọlọ́run bá fẹ́ púpọ̀ gan torí fọlọ́run bá lọ́mọ yí àwọn màláìkà tó pé pòlíṣẹ̀ táwọn wà ní káwọn fẹ́ máa fẹ̀rẹ̀ tí fọlọ́run ọba ń bẹ́ẹ̀ nú wọn dé pé Allahu akbar Allahu akbar Allahu akbar ìnẹ́lẹ̀ àwọn wí àwọn kẹ́lì bí subhanallah subhanallah subhanallah ni wọ́n sọ fọ́lọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá fẹ́ púpọ̀ gan àwa ni ọmọ Ramadan bákan náà wọ́n fẹ́ fún wa agbíyànjú pàṣẹ ń ti káà wọ́n fẹ́ fún wa samawa ọ̀lẹ́rẹ́sẹ̀ wọ́n fẹ́ fún wa ká sọ́ra kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ àwọn àsọ́lẹ̀ ẹ̀jẹ̀ amójútó fún kí nígbàtí Ramadan bá dé kájẹ̀ ìbá jẹ́ nìkan tí pé a ti gbà á kájẹ̀ bí wà Muhammad sallallahu alaihi wasallam tó ti gbà á abẹ́lọ́ kọlọ̀n bọba lè kẹlá kó jígbé ọmọ tán ní ọdíbà aláyà tàlàáfíà kó pẹ̀lú àánú kó pẹ̀lú ìdùnnú kó pẹ̀lú àlàáfíà rà ọ̀dàdà àwọn ọ̀dà الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أتاقكم لهم أتكتب فان إلوى محمد صلى الله عليه وسلم láti ẹ̀kọ́ lọ́bàá ara lé àwọn sàádé rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí àti tí ó fi jọ ẹgbẹ́ ẹ̀sà ní kú túbọ̀ ẹlẹ́ẹ̀kejì mọ́ fẹ́ pàrà sáfíìsì kékeré kà títí làkíyèsí ọ̀hún òun náà ni àkíyèsí máa dákọ̀ ọkọ̀ mí ìtọ́já tó so pọ̀ ọlọ́run táwọn ń pè lọ́pọ̀ tó ń pè lọ́lọ́run ọba láwùjọ wá ń dé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tá a gbé sílé tí wọ́n máa ń dákọ̀ àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí rédíò gẹ́gẹ́ bí amóhùnmáwòrán tó ti pé báwọn náà ṣe ní àǹfààní sórí rédíò làwọn náà láǹfààní tàjẹ́ mùsùlùmí báwọn náà ṣe láǹfààní sórí amóhùnmáwòrán sí tẹlifíṣàn làwọn náà láǹfààní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tàwà gbé àwọn nǹkan yìí sílé gbogbo ìgbà yóò tí wọ́n bá ti ń sọ wọ́n bá ti ń pe Jésù lọ́lọ́run aláǹfààní ni tàbí máa yí padà kó náà ọkàn kájí ọmọ wà lá púpọ̀ àwọn tàbá jẹ́ mùsùlùmí kájí ọmọ wà lá púpọ̀ pàpàá jùlọ náà ẹgbẹ́ pàápàá jùlọ òní tí wọ́n láwọn ṣe good friday tí wọ́n ṣe lónìí tí wọ́n tó máa ṣe easter monday lọ́túnjọ́ monday àwọn ọjọ́ méjèèjì wọ́n máa jẹ́ pé nínú rédíò nínú tẹlifíṣàn wọ́n máa dápọ̀ jésù púpọ̀ wọ́n sì máa pè lólúwa wọ́n máa pè lólúgbàlà àwọn tá a jẹ́ mùsùlùmí kí lọ́nà àbáyọ lórí ẹ̀ fún wa òun náà ni pé tí wọ́n bá ti ń sọ tó bá ti di pé wà ń bẹ́ẹ̀ máa jẹ́ nìkan tí ẹ̀fọ́ máa wá forí ṣọ́dọ̀ ọlọ́run ọba yìí ó burú púpọ̀ ó burú jẹ́ kódàkọ̀dà rárá kápẹ́ wá sọ pé wọ́n máa wá wíbẹ̀ wọ́n náà máa ṣe amen a'udhu billahi minash shaitani rajim tàbá máa ṣe àmì bàbá bára wọn nú mútó tẹ́lómi ní pé ẹjá jíjú ká gbàdúrà so àwọn sábà máa ń gbà wọn dàkejì wá ní dẹ́rẹ́fà dákun má dìjú o dákun o dákun ásídẹ́ǹtì ni o má ìdíjú o má ìdá lóhùn o nígbà tó bá bẹ̀rẹ̀ sí gbé àwọn ọ̀rẹ́ wá báyìí aláwọ̀ máa ń mú àwọn ìdàkejì wa ẹ̀rẹ́ tí ń sọ pé tó ẹbá wa bú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yíyẹ bá fi bó mútọ̀ yí dárú wa ọlọ́run bá pásídẹ́ǹtì ti wa ọlọ́run dákun pásídẹ́ǹtì má gbọ́rọ̀ ọ̀sọ́kúsọ ti ń sọ ìpè ní sẹ́kẹ̀ sáàdúrà ọ̀lá ìlódòdó ìpè sí àwọn àmọ́ bọ́lọ́run bá ti jogun dínà káyà àwọn èèyàn ti wá rí táwọn yìí tó máa ṣe àmì ọ̀pọ̀lọpọ̀ èrò onúsájú àtàwọn èèyàn bá máa ń ṣe àmì wọn fẹ́ máa ń wí ló ti jẹ́ pé ní ohun tó ń kọ tó ti a ní sí ìkẹrù ní tún tẹ́nì yẹn sọ kí ni ohun tó sọ tọ́bẹ́ sàmílé lórí ẹlòmí lè máa sọ̀rọ̀ lásán gan àmì làwọn mi ó tún máa ṣe ọ̀rọ̀ lásán àmì gbogbo ohun tábà ṣe àmìlé lórí kámọ ohun tàbí ìṣàkóso tí ohun tí mo fẹ́ sọ yìí tí èé ṣèpè sá ọ̀pọ̀lọpọ̀ àdó àwọn ọkọrin yóò èpè ní o èpè ní máa ń sábà já sí ní gbogbo lórí ẹmọ́yẹ àwọn signboard tí wọ́n kọ sílẹ̀ pé Jesus is Lord láti pàmà ìsírí lọ́lọ́run ti kọ́ wa nílé èdè púpọ̀ gán adé ìtẹ́rí báyìí nínú ẹ̀mínẹ̀ láti fi not Jesus is not Lord o lè jẹ́ Lord láíláí alẹ́bí ọlọ́run ọba ni kápọ̀ àwọn ọmọ wa dé bẹ́ẹ̀ kápọ̀ àwọn ọmọ Muhammad sallallahu alaihi wasallam ó ní pé tó nìkan bá búra tó ní pé wọ̀ lẹ́ẹ̀ta wa lẹ́ẹ̀ta gẹ́gẹ́ bí ó sàtí ń àwọn èdè bẹ̀rẹ̀ ọ̀tí wà níbi ìṣẹ́ pé eh, inú kẹfẹ́ nìkan ilé fún wọ́n ní ààrẹ ah, ohun tí mọ́ rí ọ jíṣẹ́ rẹ̀ táyà tí mo ní ọba bá mi kó wá táyà tí ọ̀dá ní ọwọ́ wá fẹ́ jù pé táyà tó dáa ní ọba ní ogun gbọ́ táyà tó dáa ní à tó jẹ pé wàídì ló kọ ẹ̀ lẹ́nu kẹ́ máa ogun lẹ́nu wàídì má dà ságidi o ohun tó sọ náà ni pé láìlá àjì ìjọba àlejò Muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa bẹ́ẹ̀ tọwọ́ ní sì lè ṣe sọ ó ní pé mọ̀nkọ́lá wọ̀lẹ́ tẹwọlẹ́ ọ̀nzá wọ́n yẹ kúrò láàrín àjẹ́ tọ̀nà ẹni ọba sí ìsìn sọ gbólóhùn wọ̀lẹ́ tẹwọlẹ́ ọ̀nzá ògún gbọ́ ajé ń gbọ́ ó sì sì wí bẹ́ẹ̀ ọya àti rọ́pò ẹ̀gbẹ́ sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà wá ní gbogbo ohun tí àwọn yẹn bá ń pè lọ́lọ́run ọba láwùjọ wá ń bí táwọn yẹn bá ń bàbá rẹ̀ tí wọ́n hẹ́rì mọ́ rẹ̀ tí wọ́n káńká rẹ̀ wọ́n máa jẹnu wúyẹ́wúyẹ́ ọlọ́run ní káwọn bàbá ó lélẹ̀ wọn ní bẹ́ẹ̀ lómi fà wọ́n máa wá fojú lọ́dọ̀ ọlọ́run wọ́n máa dúpẹ́ fọ́lọ́run èyí tó bá sọ ọdún lọ́dà ọgbà àsàkóyíjì fún ọmọ sọ jù bẹ́ẹ̀ náà lọ́wọ́ kó mọ̀ pé èsè mùsùlùmí bàbá kan bí kan láti lọ parí ìjànjọ́ka ah ìtàn wá fojú ọlọ́run bàbá ọlọ́run máa jẹ́ pọ́ káyìmọ́ bí yóò bàbá táwọn ìsìn farabalẹ̀ sọ

kejì orí ọ̀fẹ́ òkè tẹ̀kọ́ àwọn tó wọ́n máa bàtẹ́ lọ àwọn ní ìgbàtẹ́ lọ́wọ́ ara wọn ẹ̀ẹ́lẹ́dà ha, kí ẹwà yìí sọ pé bàbá kí láàká ìyẹn ń bẹ́ta ṣùgbọ́n máa rọ alhamdulillah torí pé orí ni bọ́nà bá ti ṣe payá láàká ìyẹn tọ́nà bá pa láàká ìyẹn tí yẹn mọ̀ tún lọ́tún tó mọ̀ sí lóbi àánú ọlọ́wọ́n bá ní o ọmọ ìdí ni a máa di àgọ́dọ̀gbọ̀dọ̀ láàká ìyẹn

àwọn nẹ́fìlà tá máa ń yàn kéékèèké yẹn máa yàn tí wọ́n mọ́sára tí wọ́n yàn nẹ́fìlà áká méjì yẹn ọpẹ́ púpọ̀ kí ọkà fáti àkọ́kà kó yẹ́ yálẹ́ káfíro lákàlá ọkọ́ lákàlẹ́gbẹ̀ẹ́ ti dísẹ́ fáti àkọ́kà kó lọ́wọ́ láwọ́ àhàdì ó ń tí ọlọ́run bá fẹ́ púpọ̀ ká lákàtí ní fàájì yọ́ọ̀kà fáti àyọ́kà kó yẹ́ yálẹ́ káfíro yọ́ọ̀kà fáti àyọ́kà kó lọ́wọ́ láwọ́ àhàdì bákan náà gbogbo àwọn ilẹ̀ nẹ́fìlà sọ láti ṣòro pé òru yọ wọ́n ni bá fẹ́ ti lọ́pọ̀lọpọ̀ ọgbà yọ́ọ̀kà fáti àyọ́kà kó yẹ́ yálẹ́ káfíro yọ́ọ̀kà fáti àyọ́kà kó lọ́wọ́ láwọ́ àhàdì bàbá lákàlá kọ̀kọ́ ní láti kàfẹ̀ bí lákàlẹ̀ kejì kúrò yẹyẹ ní kàfẹ̀rò lákàlẹ̀ kẹta kúrò wọn lọ àhàjì ó sọ wọn bá fẹ́rẹ̀ ṣúra méjèèjì yẹn púpọ̀ wọ́n ní pé kílé tàbí máa fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní ṣúra alákọ̀ọ́kọ́ ń túmọ̀ lẹ́ ilẹ̀ ha ṣúra ẹlẹ́ẹ̀kejì òun túmọ̀ ìlọ̀lọ̀ ṣúra méjèèjì yẹn ń jókòó gbólóhùn lẹ́ ilẹ̀ ha ìlọ̀lọ̀ ń fi gbólóhùn yẹn ha ó sọ wọn bá máa fi ṣe

dákùnjọ́ máa pọ̀ sí lọ́wọ́ wọn àwọn tí wọ́n lówó dákùnjọ́ máa lówó sí àwọn tí wọ́n nímọ̀ dákùnjọ́ máa nímọ̀ sí àwọn tó ń láàkáì dákùnjọ́ máa ń láàkáì sí àwọn tí wọ́n lálàáfẹ́ àjẹwó tálàáfẹ́ àyọ́ tó pọ̀ sí àwátà àwátẹ́ tó kù díẹ̀ káàtó dákùnjọ́ pọ̀ sí lọ́dọ̀ wa àwátà àti ẹ̀wà ní rárá dákùnjọ́ ogun àìsìkì tẹ́lẹ̀kọ̀ọ̀kan wa àìsìkì owó àìsìkì ọrọ̀ àìsìkì ọlá àìsìkì àánú ìgbọ̀n fẹ́lẹ̀kọ̀ọ̀kan wa àwọn tára ní bá jogún àlàáfíà fún wa o àwọn tára ní bá jogún àlàáfíà fún wa o ìbẹ̀ẹ́nu wọn tó wà nílé bá jogún àlàáfíà fún wọn lẹ́nu wọn wà nílé ìwòsàn ẹ̀dàkùnbà àjọgbọ́n àdáfíà fún àwọn òkú àwọn òṣèlú àṣàkójì fún wọn wọn bẹ̀ẹ́nù kẹlọ́ ṣàlékún kẹ́ wọn àwọn tí ń bẹ̀ẹ́nù ìyàbá múyàkó lórí wọn aboyún wọn sọ láyọ̀ aboyún dákùnjẹ́ àwọn tí ń banújẹ́ àwọn tí ń sunkún lọ́wọ́ àwọn ọmọ wa dákun jẹ́ wọ́n sọ ní rẹ̀ o láìsìkí tá fi tọ́jú wọn dákun ti gbó ẹ̀fẹ́ nípa ọ̀ká wa láìsìkí tá fi tọ́jú wọn gbogbo ẹ̀ fún wa ojú ti ń rọ̀ tí ń rọ̀ tí ń tó ti bẹ̀rẹ̀ sí rọ̀ ọlọ́run òjò àánú afẹ́ fún wa dákun má gbọ́ ọjọ́ ìbànújẹ́ fún wa má rọ̀jò ìyà fún wa òjò àánú là fẹ́ fún wọn gbogbo àwọn àgbẹ̀ ọdún ọlọ́run dákun bá wa ṣàánú wọn dákun bá wa jogún àìsèkì pọ̀ fún wa gbogbo tẹ́tẹ́ nìkọ̀ọ̀kẹ́ wa ń ṣe tó jẹ́sẹ́ dáadáa bá a fàgbákà sí fún wa iṣẹ́ tá à ń ṣe kó bá a fàgbákà sí owó tá à ń ṣe kó bá a fàgbákà kọmọ́dà aláǹká tó rí jẹ kọmọ́dà aláǹká tó rí mu kọmọ́dà aláǹká tó rí ná ọ̀lá ìlà àwúlá